ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín kí kí ẹ ṣeun ṣeun bí ojú ọ̀nà mo kí yín léde yorùbá ẹ ṣeun ṣeun bí ojú ọ̀nà ẹ ṣeun bí akínládé ọmọ àtàgùntàn sọ̀rọ̀ mo kí yín léde ègò mi bá yí gbáwó ẹ ṣeun ṣeun ègò ní mi bá yí gbáwó ẹ ṣeun ṣeun mo kí yín léde haúsá ìní mọ́nàngóde hàlá olóye hajere mọ́lá dàgàdà dàmbò dànkúwa mọ́mọ́ mi kárùmí dàmbàmbò suzanne yazanze chikaka indezamu zarara. wọ́n ní bẹ́ẹ̀ mẹ́rin ẹ̀ ń gbóhùn erin bẹ́ẹ̀ mọ̀ sá ẹ̀ ń jíyọ lọ́bẹ̀ bẹ́ẹ̀ mọ̀ mí ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ìṣọ̀lá tí gbogbo ayé ń pè ní olóyè àjèrè èmi náà ni mo tún ń jẹ́ jẹ́gẹ́dẹ́ èmi àdàbà ọ̀nà ní àkùngbẹ́ iná ń jó ẹyẹ oko ń lọ ẹ̀ẹ́sì àbánikán dá ìkọ́ ò lè mọ̀kúta kòkòté òmìnira jìgì ẹni mi ara ìlú mi ọmọ onílùú méjì ni mí béèyàn bá mi ní Kétu bọ́ bá mi ní Ìsẹ́yìn ibi méjèèjì táwọn fámìlì wa ti ṣẹ̀ ká tó lọ sí Kétu àkàbà ìdènà ọmọ la gbé kó lọ́yọ̀ọ́ ká tó wá sí Ìsẹ́yìn ńgbà tún dé Kétu náà ọmọ ọba náà tún ni wá àwa lọmọ arígbátẹ́sùn adédìméjì àwa lọmọ onípòpò òpópó bàbá tó bí mi kétu àkàbà ìdè náà ni ìyá mi ìsẹ́yìn ni àti kékeré lòun náà ti kó ní ti ń lọ ta sọ ń sẹ́yìn ni wọ́n fẹ́ àmọ́ kò á sí bó ṣe lè wù kó rí béèyàn bá fẹ́ kéwú lágbo ilé wa ní kétu yóò dé sẹ́yìn téèyàn bá fẹ́ kéwú wọ́n dá a padà sí agboolé ibi táwọn bàbá wa ti ṣẹ̀ tí arẹ́wò ẹ̀tù tó ti ṣẹ̀ wọ́n dá a padà síbẹ̀ á kéwú àìmọye àwọn tó kéwú tó wá látọ̀hún náà tí wọ́n padà àwọn obìnrin kan tiẹ̀ ń bẹ àwọn ti kéwú tán báyìí ìjẹ̀mbà ni wọ́n ti lọ́kọ gbogbo ọmọ tí wọ́n bí ìjẹ̀mbà ni wọ́n bí sí. Si bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ a ti gbalẹ̀ ní kẹ́tù àkàbà ìdènà bí ìbá ìsẹ́ni tó súnmọ́ mi dáadáa kò lè mọ̀ pé mo tán mọ́ ìsẹ́yìn kankan kéwú ni wọ́n ní kí n lọ ké ní ìsẹ́yìn ìgbà tí mo kéwú tán tí mo parí ọgọ́ta iṣu mo wá rí i pé ah iṣẹ́ eré fíìmù yìí ó wù mí ìgbà yẹn Ògúndé nìkan là máa ń gbọ́rò ẹ̀ àìtí ìgbọ́rò ẹ̀ nìkankan a sì máa ń wo fíìmù John Wayne America Superintendent ní tìǹdínní mìíndínní randínní ah mo á wò pé mo sì láìkì fíìmù mo láìkì sinimá kódà gbogbo àwọn fámìlì mi ní Ìsẹ́yìn àti Kétu gangan ìbà Èkó ni wọ́n fẹ́ dúró sí ama mo wò kékeré ń bẹ lẹ́kọ̀ọ́ ńgbà kò sí tẹlifíṣàn kò sí stadium máa ibadan kéwọ́ ìbàdàn lèmi ò dúró sí torí wọ́n tẹ̀lé mi káàkiri ni kì í ṣe ẹni tó sáńlé wọ́n ń tẹ̀ pé ń bo lóògbé mo ní ẹ máa gbé ìbàdàn mo ní ni béèyàn bá sọ pé ń tiẹ̀ á gbé èkó tí ń bí ọgbọ̀n ọdún àbógún ọdún ní kí ọ̀rọ̀ wà a fẹ́ ká wo bọ́ọ̀lù ká wo tẹlifíṣàn òun ló wà nìbàdàn a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìbàdàn ni mo ti bẹ̀rẹ̀ eré ní 1964 eré tá a kọ́kọ́ ṣe àkọlé ẹ̀ ni wọ́n ń pè ní tilé ní bá wọn dóde torí a kọ́kọ́ gbére yorùbá lọ eré onísọ́ọ̀dù la gbé lọ làwọn ọ̀gá yẹn wá pè wá sí kọ̀rọ̀ pé tá a bá mọ̀ pa àfẹ́ ṣeré àwọn amẹ́ríkà ló lérè òní sọ́ọ̀dù John Wayne amẹ́ríkà ká máa ja sọ́ọ̀dù ká máa ṣe nǹkan kan tá a bá mọ̀ pa àfẹ́ ṣeré ká lọ wá eré ìbílẹ̀ ká gbé e wá wọ́n ní ta lọ̀gá àwa wọ̀ tún wò sí ta làbá ìṣọ̀gá abání kájímájàsán tóró náà ló lórí wa ńgbà tá à ń ṣe cowboy tá a fi ń ṣeré sọ́ọ̀dù ajímájà sẹ́hùn túndé tí wọ́n ń pè ní bàbá no regret kọ́lọ́hún délẹ̀ fún un lọ́rùn àwa tá a kóra wa jọ́ngbà náà tá a déré lẹ̀ ẹ̀ aríkúyẹrí ẹlẹ́kọ̀ọ́ ramanu raymond foto la kóra wa jọ àkámọ́ ẹkùn adẹ́rùpọ̀kọ̀ jẹ́kọ́ọ̀bù la kọ́kọ́ ṣe eré ìta sí o ní tilé ní bá wọn dòde bá a ṣe bẹ̀rẹ̀ eré ní tẹlifíṣàn nù bẹ́mi náà ṣe fìdí kalẹ̀ sí ìbàdàn nù tí mo di bàbá àbàdàn mo sì lò bí ọgbọ̀n ọdún ó lé nǹkan kan ń torí bẹ́ẹ̀ mo ti fẹ́ yàwó ibẹ̀ mo bá àwọn ọmọ mi sí kó tó wá di pé àdẹni tí ń gbé kò ní ìsìn fídíò lugbe gbé wa dé èkó bí wọn bá ń pọ pé aláǹgbá àbàdàn àwa ni wọn ń gbè bẹ́ẹ̀ bí n bá wọ ọlátòkè àdó báyìí mo lè má wọ mo lè má wọ ọkọ̀ tá a fi dá rẹ mọ tá a máa gbà á ní kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ bẹ́yàn sọ pé mi ò gbé kò ní rárá torí gbogbo wàhálà èkó a máa bà mí so ṣe nìyẹn. àwòrán goma. ọjọ́ tí inú mi dùn jù níbi eré yìí ọjọ́ tí mo ṣe yánpọnyánrin tèmi náà dolórúkọ tí gbogbo ayé wà ń pè mí torí ajere ni mò ń jẹ́ ń bẹ̀ tí wọ́n ń pè mí ní ajere tí ń bá yọ sí bí ajere tí ń bá yọ sí bí ajere pa ah! ẹni pè mí náà sì lè lè kọ níbi iṣẹ́ yìí torí irú kọ̀ọ̀kan tá a ní nígbà tá à ń ṣe ajímọ́jàtẹ́ òtúndé ìwòye ànẹ́là sọ̀rọ̀ rẹ òkìkí rẹ ọ̀kan tó bẹ́ẹ̀ kan lọ títí àmọ́ ti yẹn pẹ́yẹ́rin ó bu àyà ìgbà tínú mi tún dùn kejì rèé o nígbà tí a tún ṣe bàtà wàhálà ọkọ̀ fàlúwèrè pé eré yẹn náà tún mi lẹ̀ ó di pé bí wọ́n ṣe ń pè mí lábìjan ni wọ́n ń pè mí ní Gabon ni wọ́n ń pè mí nàmúná àṣẹ́ni tó bá lówó ní lára wọ́n á wò pé eré tí wọn ò fẹ́ ká ṣe tí wọ́n ń pè bàbá ṣe àwọn ò ní àwọn kọ̀ wá lọ́mọ nǹkan kan àwọn náà ní wá ń pè wá yìí lọ́wọ́ di pé gbogbo nǹkan ọbẹ̀ sí dùn lérè bẹ̀rẹ̀ sí dùn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ògùn wọ́n ní bọ́mọdé bá kan yọ alẹ́ àgbà fi tàn balẹ̀ ọjọ́ tí inú mi bàjẹ́ jù kọ́lọ̀ má jẹ́ kéèyàn máa rírú ẹ̀ mọ́ hmm. ọjọ́ tọmọ mi fẹ́ ṣe fírídọ́ọ̀mù àkọ́bí mi kò sì sówó lọ́wọ́ mi wọ́n dẹ̀ ti dá ọjọ́ fírídọ́ọ̀mù ó márùn la bá lọ location mo ti lérò pé wo tí n bá gbà ní location òun ní nà ń bi freedom ló bá di pé ọjọ́ freedom kọ̀la mo sọ fún ẹni tó níṣẹ́ màá lọ sí ilé lọ́la o ọmọ mi ń ṣe freedom o ó ní kò séwu màá lọ o ń làbárò níṣẹ́ wọ́n lọ lọ èkó bó ṣe dé ló lóun ò rówó gbà àwọn èrò dẹ̀ ti dé láti ìbàdàn tí wọ́n ti ń pè mí pé bàbá onífírídọ́ọ̀mù nǹkan ń pé mò ń bọ̀ èyí owó ọkọ̀ kò sí ọjọ́ náà ni mo rìgẹ́tì pé irú iṣẹ́ wo ni mo ń ṣe inú mi bàjẹ́ ọjọ́ yẹn jẹ́ ẹ̀kan. ìpèníjà tí mo ní ni pé gbogbo bá a ṣe dá iṣẹ́ eré yìí sílẹ̀ kò sówó ń bẹ̀ kan lọ títí owó tí ń bá pa ń bi iṣẹ́ aṣọ òfì òun látún lọ ná síbẹ̀ láì mọ̀ pé a sì papà jẹun ẹ̀ òun látún ná a lè gbére séjì lọ bòmíì tó jẹ́ pé ibi ẹ̀ ti lérò pé ẹ tà olúwa ò ní tà ń bẹ̀ ibi ẹ̀ lérò pé ẹ tà lẹ́ẹ̀tà á tún fowó tibẹ̀ yí á máa fowó tibẹ̀ yí a kọjá pé bíi sílè mẹ́fà mẹ́fà ní ọ̀kan nìkọ̀ọ̀kan ìyàwó ò ní lè sọ̀rọ̀ ìpèníjà kò sówó ń gbà yẹn ìpèníjà yẹn ó lé o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alihamudulilayi alihamudulilayi rabil alamin àwọn ìpèníjà lóríṣiríṣi wà. ṣé orí bẹ́yẹn bá ti lódodo púpọ̀ jù àti bá ti máa gbére jáde àmọ́ mo ní òdodo pé ké èèyàn má dalẹ̀ torí eré tí mo kọ́kọ́ ṣe òun ni àlùfáà kúnfàyẹ̀kùn ìyẹn sì ni mo ti ṣe tọ́jẹ́ tèmi adẹ̀ ṣe àparí ẹ̀ mo wá gbé e fún dàrẹ́tọ̀ promoter mi tó gbowó lẹ̀ tá a fi ṣe ọba lóun ọ̀ mú un lọ sí Amẹ́ríkà káwọn ọmọ òun wò tí wọ́n bá dé kí wọ́n wá gbé e jáde kí n má tọwọ́ bọ̀ wé pẹ̀ ní ẹlòmíì o bẹ́mi ṣe dúró nù àfìgbà tí òde tó ní ìyàwó òun ti kó fíìmù mọ́ ẹrù lọ sí amsaland ìyàwó yẹn kọ̀ ọ́ pé inú ẹrù ẹ̀ ló wà. Ah! gbogbo ó sì lówó lọ́wọ́ olówó lọ́wọ́ mo ní ká ṣe mí ó ní tóun ọ̀bá tí ì yanjú ọ̀rọ̀ ìyàwó òun òun ò ní tí lè ṣe mí èmi ò sì fẹ́ kí má fagídí ṣiṣẹ́ kó di kó kó yàn sóko kó má ro oúnjẹ jẹ kó má rowó ọkọ̀ gbogbo irú pálapàla bẹ́ẹ̀ yẹn èmi ọ̀fẹ́ ni ọ̀jẹ́ kémi tara bọ̀ kádà bó bá fẹ́ ràn mí lọ́wọ́ kan tí kì í bá ṣe pé owó ló fún mi pé àwọn ọmọ ẹ̀ẹ́pù ẹ̀ ìhàn ẹ̀ẹ́pù ẹ̀ ní gbọ́ bá dé lájì ẹni tó jẹ́ lídìrò ó lè jẹ́ pòun ní ọ̀kọ̀ọ̀kọ̀ ọ pòun ń lọ òun ń bọ̀ gbogbo nǹkan pọnẹpọnẹ ẹ̀mí tèmi ò sì gbé gbogbo wàhálà tó pọ̀ tó bẹ́ẹ̀ ohun tí ò jẹ́ kí èmi ń bẹ̀rẹ̀ sí í bá wọn ṣe fídíò nìyẹn pé bí n bá dẹ̀ rówó màá bẹ̀rẹ̀ sí í ṣe torí téèyàn bá tiẹ̀ ń lọ lókèsàn tó o bá rí eré táwọn ọmọ inú wa ń ṣe ó yàtọ̀ sí eré kákan two hundred thousand ẹ bá mi ṣe é ìmọ̀ràn fáwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ni pé kí wọ́n ní faradà ṣé wọ́n rí bí àìní faradà ẹni faradà àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ọmọ tó bá mọ̀ pé òun ó ṣeré yóò ní faradà yóò sì ní tẹ́lọ́rùn kò sì ní jẹ́ ẹni tó lọ́kànjúwà torí iṣẹ́ eré yìí téèyàn bá fi agbára wá òkìkí tó lókìkí ẹ̀mí ẹ̀ ò ní gùn ọlọ́run má ṣe wá léèsín e tó bà lórí oyin tó mú sùnsùnsùn èyí tí ìbá máa rọra jẹ níwọ̀nba kókó ńbẹ ó mú sùnsùnsùn ó kú sínú oyin olóyin dẹ̀ débẹ̀ ó mú èsìn ó jù ó gbóyin rẹ̀ lẹ̀ ìmọ̀ràn tèmi ni pé ẹ má kanjú jayé ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń bọ̀ torí ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń bọ̀ ìwà yín ó lé ojú tèṣù lọ gbogbo nǹkan táwọn àgbà àtijọ́ ò ọwọ́ yín ni wọ́n ń bà bíi ká máa ẹ má kẹgbẹ́kẹgbẹ́ ẹ ní sùúrù ẹgbẹ́kẹgbẹ́ àìnítẹ́lọ́rùn ṣe rí ibi tí ń bá ilé ayé dé báyìí. mo ń retí oore lọ́dọ̀ àwọn olólùfẹ́ mi oore kàǹkà béèyàn bá gbowó fún mi kí n fi ṣe fíìmù eré wà nílẹ̀ lóríṣiríṣi mo ń retí àánú mo ń retí ìrànlọ́wọ́ àánú ọlọ́run gbogbo àwọn tí ń fẹ́ mi àánú ọlọ́run ò ní tán lọ́wọ́ wọn oore ọ̀fẹ́ ìtàn ní ṣọ́ọ̀ṣì sálámọ̀ ìtàn ní mọ́sálásí eriwo ya ìtànlé awo gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ràn olóyè àjèrè ọlọ́run máa fẹ́ràn yín wọ̀yá rábì sẹ̀límù ni mi fa tìdùnìyá wọ́n fi tì náà ta wọ́n fọ̀rìkíyá wọ́n mi hàwọ́fì wọ́n mi júwì wọ́n mi ṣẹ́ẹ̀rì àmì tuuti bilantalabi togini bilantalabi ajayi bafi tẹkiri ibi mọ̀ bàdà gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ tolóyè àjèrè ẹ̀ ní káwọ́ lórí ẹkún ẹ̀ nífẹ̀ẹ́ tìsùkún àbámọ̀ rakadia rẹ̀kan sábùwà sábúwá sàmọ wá àtìrá àtìbà àtìkẹ́ àtọ́là kọ́ máa bá gbogbo yín. tí ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ bá fẹ́ pè mí ẹ pè mí sórí nọ́mbà yìí o oh eight o oh, twenty two six nine thirty six twenty four o oh eight o twenty two. 6, 9, 36, 24. To, au revoir, monsieur. Au revoir, mademoiselle. Au revoir, madame. Au revoir, petit. À tout à l'heure.